والذين جاءوا من بعدهم يكفرون síbẹ̀ náà jẹ́ kọ́. a ti wá sọ̀rọ̀ díẹ̀ nípa ara bí wọn àwa ń lọ sọ́dọ̀ àwọn sí káfíń lọ sọ́dọ̀ àwọn sí. àwọn olùlẹ̀ kejì wáyé làbí iná tá wá òun dáárọ̀ wáyé ìmáàdà mìíràn ọ̀rẹ́ lè fi mú. wáyé lè fi lẹ́yìn ìlú bá ti ń sọ̀rọ̀ àwọn ọmọ wa ti ẹnu múnà àwọn ará mọ́kà àwọn ará mọ́kà ni wọ́n ti jẹ́ra wá sí màdínà ọ̀rọ̀ tí wọ́n la sọ lánàá àtẹ̀jọ́ yẹ wà wípé ọlọ́wọ́n bá ń gbà wọ́n lódodo lórí pé wọ́n sọ wọ́n ṣe òdodo wọ́n sọ òdodo pẹ̀lú àwọn wọ́n wù àwọn òdodo tó pe bí wọ́n sọ lódodo lọ́lọ́ nínú láyéka ọ̀hún sọ́ọ̀lì ọ̀hún lónìí àwọn àlọ́sọ́dà wàrà mẹ́dínà ọlọ́ni wá lábí iná sábà wà kúdà wọ́n ní máa يصبرون على أنفسهم ولو تدعون ومن ọlọ́run wà lábẹ́ iná sábà wà ó jáàrọ̀ àjáàrọ̀ lọ́dún wa la mọ̀ pé iye e ayé pé jáàbì ọba ń sọ ń bí òbí àdìbàbò lára yẹ tó túmọ̀ sí pé ọba ń sọ jáàbì náà máa tó mi sábà wà kú sábà wà ó ṣe kéèyàn gbé yìí. kódà ìṣèlú bẹ́ẹ̀ ó ń dí bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀nà ó ti pè sí abẹ́rẹ́ ibẹ̀ ti ṣe dáadáa fún láti gbé. Dáná ti sọ wípé sọ́lá lọ́wọ́ àyẹ̀wò màá ń tọ́jà lọ aláìyá lọ́jà àmìlá báyìí àtàbà wà mú kó àdá Ẹni ọba máa ma kò gbígbélé parọ́ mọ́. Ibi tó ń jókòó sí nínú náà tọ́lọ̀ kò ṣe kára lọ́sàbá wà fún jáàrù àwọn ni wọ́n mú jáàrù yẹn ní ibùgbé jáàrù wọ́ọ̀lù jáàrù níjọ jáàrù wọ́ jáàrù nìyí jẹ́ ọ́ ibi wọn ti ń jira lọ ibi táwọn ará wọn kà ti ń jira wa ibẹ̀ ni inú ti wọn. mo nà kó àjọ àjọ mi yẹ àgbàdì àgbàdà wa ò jáàrù jáàrù yẹn tó wá dilé fún gbogbo mùsùlùmí ó lè fi ṣe màdínà.

kò yé bàbá yà ni. wọ́n lè mú un bàbá wà ó jà ọ̀wá ìlú rẹ̀ ló ń kọ́lé Ọlọ́ni àlàbí ní sábàwà ó járọ̀, àwọn tí wọ́n ti mú járọ̀ ní níjọ́, eléyìí ti Màdínà, wọ́n ti mú ní ìlú ìlú. Ìbẹ̀ ni wọ́n á gbé gbogbo àwọn ẹ̀sẹ̀ sábẹ̀ síbẹ̀. bẹ́ẹ̀ náà ni àlìyímáànà àwọn àpọ̀ àkànnà ọ̀pọ̀ ìlọsí wọ́n ní àlìyímáànà tọ́lọ̀ wọn bá sọ ọ́n mẹ́rin kejì ní tàbáwà fún fi ìmáànà الذين تبوا الدار واعتقدوا الايمان àwọn àbá onítọ̀sí ìrùn ní ẹgbẹ̀dínlódé káàkiri tàbí ìrùn sẹ́wọ́n bí wọ́n ti dàgbé ìlú bá ń kó àgùkù wà ní ọ̀rọ̀ ìmọ̀ bí wọ́n ti mú ọ̀rọ̀ yìí wá báyìí wọ́n ní bí wọ́n ti yẹ. sọba wà ó jáàrọ̀ wálé yìí máa nà gbéyàwó sọba wà àbìmọ̀ wọ́n ti mú màdínà níbùdó wálé yìí máa nà wọ́n ti ń gbé mú ìdájọ́ tó lálàáfíà wọ́n ti sọ ìgbà wọ́n ti sọ ìgbà tó wò ní ibi ilé mọ́ ìgbà yóò rọ̀jò ló ti kọ́lé sí wọn lára lọ́lọ́ fi lọ bàbá wú kù fún wọn tó ti yé báyìí bàbá wú àkójá rọ̀ wálé ní ìmáàlì ìmáàlì wọn èyí tó fẹ́ gbé yẹ́n ṣe ìmáàlì yóò fi jókòó ìmáàlì tó jókòó bí ilé tẹ̀lé ilé òṣè kò tẹ́ ti gbé yàn bá wọlé.

àbí bẹ́ẹ̀ bá wò dìbì bẹ́ẹ̀ tó lọ fún foundation ló kù. ọlọ́run ní àwọn tá a ń sọ̀rọ̀ nípa wọn wà olùdárọ̀ wọ́n ti kú màdínà ní bùgbé onílé wọn wálé ìmáàna ìgbàgbọ́ ti kọ́lé sí wọn lára ìgbàgbọ́ ó àwa ò lè ní bàbá wò kò dá ọ ìdá ọmọdé náà làwà yìí ṣùgbọ́n ẹni tí ń máa ní ọ̀bá tàbá wá àti lára kò lè ṣe ìgbà tí wọ́n ti láyé láyé tí ọ̀bá tètè lè ṣe nǹkan tí wọ́n ṣe láyé láyé kò lè rí bí wọn láyé láyé tí ọ̀bá lè ṣe rí bí wọn láyé láyé kò lè gbá ẹ̀sán wọn láyé láyé kérò ẹ̀sán ọ̀bá àwọn ọ̀dọ́ gbà torí kàtọ́lọ̀ wọn bá fẹ́ parí ọ̀rọ̀ náà ọparí ẹsẹ wòlá ìkàwọ àwọn ẹni ẹjẹ àwọn ẹni ẹjẹ ṣe kúrò ata wà ń bí abẹ́jẹ làwọn abẹ́jẹ èmi bẹ́ẹ̀ jẹ lọ́rọ̀ jẹ. والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من آمنوا àwọn tí wọ́n ti ń gbé màdí yìí nà tẹ́lẹ̀ tí wọ́n á tẹ̀sí ní ìgbàgbọ́ nínú ẹ̀sìn Islam bí wọ́n ń kọ́ lélẹ̀ yẹn síwájú káwọn ọ̀hájì wọn wà lọ́wọ́ nígbà tó lè ṣe ní nígbà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn mùsùlùmí pàṣẹ lọ́bẹ̀ síbẹ̀ náà kí wọ́n Islam ṣùgbọ́n àná o ti dé táwọn ará ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ lọ́rọ̀ ní sọ yìí kéka bá wà ó ń já rọ̀ wáyé bí ìbára ní orúkọ bẹ̀rẹ̀ ní. àwọn wá gba ìsìláàmù ní wọn ọ̀pọ̀lọpọ̀ wọn lè ní ìsìláàmù ń lọ kókó ní náà láti nínú ọ̀rọ̀ bí sáwọn nínú ìsìláàmù ọ̀rọ̀. ṣé ìfipá gbọ́ sí Tàbáwá ń já ọ̀rọ̀ wá lè máa nà ní ọ̀hún. Wọ́n fẹ́ mẹ́rin kọ́jú ní àwọn mọ̀hájìrì nàkà sọ̀rọ̀ wọn tán. Ọlọ́run bá ròyìn àwọn mọ̀hájìrì wọn náà, ọwá fẹ́rẹ́ sì ròyìn àwọn àmọ̀rọ̀rùn tẹ̀lé ìròyìn tí ti kọ̀ wá tún lára àwọn ọmọdé rẹ̀. Àánú yẹn wá sẹ́kù sí ara. Yòṣẹ́ bóónà من هاجر إليه من هاجر bá lè lè ní ọ ní ìgbà wọ́n kọjá àyẹ̀lẹ̀ wọ́n pọ̀ ní. ṣùgbọ́n àwọn ẹlẹ́yìn àwọn tí wọ́n ṣe yíyára wá bá wọn wọ́n fẹ́ràn wọn púpọ̀ wọn àwọn wípé wọ́n wá lù wá wọ́n fẹ́ wá jẹ lórí. wọn àwọ wípé wọn wá nù wa àwọn ọ̀nà ọ̀rọ̀ wa ni wọn wá wo sọ àrẹ bọ́ta kan tó wà tìlẹ̀ dáre kọ́ fara ó bọ̀ láti. wọn àwọ wípé wọn wá nù wa wọn fẹ́ wá jẹ wá lóúnjẹ wọn fẹ́ wá pín nínú dúkìá wa wọn fẹ́ máa bá wa يحبون من هاجر إليهم يا لا كوكو يا لا تيجي يا لا كوكو فما رأى مدينة oni pé ìmánì wọn yẹn ni ọlọ́run nwanyị tàbá wà ó já ọ̀rọ̀ ayé ìmánì ìmánì ìwà àti ilẹ̀ ìwà. يحبون من هاجر إليهم àwọn àyà wọn tí wọ́n lé lé tí wọ́n wá ṣe ìjìlá wa sọ́dọ̀ wọn fẹ́ràn wọn ṣe rí ìfẹ́ sí àwọn ará mọ̀dínà tí wọ́n ní sí àwọn ará mọ́tà kò dá ilé ní kíráì rẹ̀ kéèyàn á àwọn ará mọ́tà tó ní kíráì rẹ̀ wọn ní ìlú máa jọ yé ọyà bọ́tà wáyé bọ́tà bọ́tà bọ́tà ìdílé àkọ́kọ́ bọ́tà bọ́tà lọ́dún ní ìlú ọ̀kọ́tọ̀ wà lẹ́yìn. àwọn ará máṣí àfúnra wọn ẹja jẹ ọkọ táwọn yẹn lè fa ẹjọ ẹja ka hadith hadith tó ti lára. wọ́n ní pé ẹnìtí mo máa lè gbé lọ́dọ̀ wa ó ní kó wọ́n lè mú háàjì lọ àwọn mú háàjì lọ́wọ́ náà tí wọ́n ṣe lè jẹ́ wá sí ìlú Madina ẹjọ́ àjọ ọ̀rẹ́ wọn sọ ní tí wọ́n sọ yìí ti tíráyì gbogbo làwọn ará Madina ti náà. wọ́n ní yá Rasulullah ilé ìránṣẹ́ ọlọ. márùn ayéna mísìlá kọ́wé wàjúbùnà ààrẹ yìí àṣìṣàna wàkà ààrin ilé yìí kó ṣe wípé àwọn èèyàn kan tá a wá fi dùdù wá lẹ̀ tá a wá bá wọn nù wọn. káwá ní èèyàn lè kó òyìn mara ààrẹ ní lè kó òyìn mara fún wa. nípa kéèyàn kó òyìn mara ó ṣe dáadáa sí mi ààrin wọn ojú méjì ojú méjì ojú méjì ṣọ́ọ̀tún àlùwàkà kéèyàn báyà kéèyàn fún yàn para kéèyàn sọ̀nà dára yìí ó sọ̀nà lẹ́gbẹ̀ẹ́ yẹ́nì pé ẹlòmíì nínú wa yóò ṣe fún ikú ní méjì yóò nìkan máa yá ọ̀rọ̀ mùsùlùmí dáhùn àjẹpà kọ́ máa kó lájọ. èmi ọ̀ wò ní pé ìyàwó tó òun ní kọ eléyìí òun lóbìnrin tí wàá máa lọ́dún mọ́lẹ̀ ní nínú ìyàwó òun yóò wọ́n kọ̀ ọ̀run àkéde ìlú rẹ̀. wọ́n ti yẹn tó púpọ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ àwọn tó ń dáhùn mọ̀hájì fún ẹ̀rẹ́gbẹ̀ fúnra wọn sọ. ó di méjì ẹ̀ má jẹ́ àjọ àjẹ́ ní wọn máa ọdún náà máa sanu tí bá ní ìgbà ti lò wàlá dáná bàtìlá ti ìtẹ̀síyìn tọ́lọ̀ wá ní kó jẹ́ ní tó ní lọ́wọ́ nínú wa tàbí kí wọ́n kó tó wá ní lọ́wọ́ òkun jẹ́ tó tó lè fi dáadáa tó ní ìdílé náà wọ̀. wọ́n tí wọ́n bá ní wọ́n lórí wa fún bí ìgbà ìlú ẹ̀ ẹ wá mọ̀ wọ́n ní bàbá alimakula awu alimọkuna alimusakọ ni ń jẹbẹ alimọkuna tu masakọ ni ń jẹbẹ gafawo na alimọkuna gbogbo ìnira pé mo fi lélẹ̀ ìdíbi tí mo ń lọ lọ́dọ̀ ìnira pé mo wọ̀ lóòlù gbogbo ẹ̀ ni wọ́n lọ́lọ́ ń lò wọ́n sábà bí Wa في المهنة nígbà tí ìmọ̀ bá wà lọ́dọ̀ wọn ní sọ pé náà lọ ní. á gbìyànjú wọ́n á jẹ́ kínú wọ́n bàjẹ́ wọ́n á jẹ́ ká ní sínú lélẹ̀ ilé náà. wọ́n ní ṣáàtà ilé ànábì yáadáa yìí kò níbi wípé làbọ́dún ọ̀sìn iná àyẹ̀wò lábọ́ mi láti lè fún mi. ẹ̀rú ń gbà wá pé kéèké àwọn ni wọ́n gba gbogbo ládàá gbogbo dáadáa bá mi tọ́jú ọ̀dọ́ mi. àfihàn tá a ti àbí òṣèlú wa àbí wàhálà ìdílé àti èdè máa ń rìn lọ́gbà gbogbo ládàá rẹ̀ ká. torí dáadáa àwọn tí wà yìí ti pọ̀ jù. bẹ́ẹ̀ wọ́n mi wà mọ́láyé. mùsùlùmí ní ṣọ́ọ̀ṣì bò mùsùlùmí mùsùlùmí tí wọ́n máa lọ tí ó kéwù mùsùlùmí tí wọ́n wà mùsùlùmí tó ti máa gbà láwàjú wa tí ń kó báàgì torí ìgbẹ́ wọ́wọ́ tí ń débọ̀ fún làwọn mọ́ṣáláṣí tó mùsùlùmí báwo lọ sí ní mùsùlùmí ẹgbẹ́ rẹ wọ́n ní ṣáṣà lápò ìjọba máa ń wọ̀ tàbáyà pàṣẹ ìyìnà ẹ̀rù ń bá wa. a ń jẹ́ mẹ́rin àbúrò mi ajé ẹ̀kọ́ lè dé kọ́mọ̀ ní kò tó ládàá mọ́tà kan. Ànábì sallallahu alaihi wa sallam Ànábì ní la wọn àìlè sọ ìgbéra láyé náà ṣùgbọ́n pẹ̀lú mọ́tò ìlú mi. ما أثنيتم عليهم ودعوتم الله له àdéhùn kẹsẹ̀ lápò tó fi wà á bí wọn lọ sí wà nínú àwọn ní ìlú lálàáfíà ṣùgbọ́n yìí ti mà ní ìlú lálàáfíà kọ́ wà á dàdé àdéhùn wọn fara yìí lè àwọn ìtọ́lọ́lọ́run alẹ́ wáyé ọ̀sán làwọn ó ní àwọn àdéhùn olóńgbò ládàá yìí náà. ma àtìmáyé fún ààrẹ lókùn ìgbà ẹ bá ọ ẹ ní lórí ẹ máa fi bí ọ wájà àlà ẹ sì gbẹ tó wọ́n ẹ̀sán fún ní mi yé ẹ̀kọ́ nìyẹn gbogbo ọba fi dáadáa sí wa ká máa dáadáa fún kárùn yẹn rẹ̀ pẹ̀lú dáadáa tó lè sí wákàtí mọ̀ lọ. Àná mi sọ pé yóò sọ́nà àìlẹ́ ìmọ̀ àrùkà pàtà ẹni ọba ti dáadáa mi èyí ni ìwà kẹ̀kẹ́ rẹ̀ tẹ́ ẹ̀ bá wá ní ẹ̀gbẹ́ lọ. Ìjọba ìyẹn bá yà lára á mú orin jẹ́ tẹ̀lé pé ẹni tí ń ṣe dáadáa sí dáadáa dáadáa yìí pọ̀ àwọn ará Madina ọ̀rọ̀ wọn ọ̀tán síbẹ̀ yòṣèkó náà máa ń dáadáa ìlànà ọ̀yàtọ̀ síwájú. ولا يجدون في صدورهم حاجة مما máa wó àwọn ọlọ́run náà sílẹ̀ àwọn ọlọ́run náà sílẹ̀ wọ́n rà màdínà ni àwọn ìpìlẹ̀ wúwúrọ̀ wá sílẹ̀ ṣùgbọ́n àwọn olóògbé iná wàhálẹ̀ kìí àwọn káàdì látara bẹ́ẹ̀ látara wàhálà wọn iṣẹ́ wọn ọlọ́run bí wọn lápọn wọn ara mọ́ta yìí. tìmọ́tẹ̀ ẹ bá wájú owó tí wọ́n ti náà yìí tí wọ́n á ná sẹ́yìn tí wọ́n fi lu kalẹ̀ tí wọ́n fi lu ẹ̀ kalẹ̀ wá máa di ọ̀la fún kálíkà lórí olówó a máa tó ẹ̀ dáhùn. ṣé tẹ ẹni náwó bẹ́ẹ̀ fi owó rẹ̀ ní kẹwa ní jáde kàlọ́ ní bọ́ ọmọ tó ní láàyè ń bọ́ wọn ní fún mi tàbí dà dà wà tó kí ẹ ní bí ọlá fún àmà lórí dáhùn àbá tó fún ṣùgbọ́n òun ló olókun ní lè ọlá fún fún àbá àtọ́gbà ń tẹ̀lé yóò wọ ìgbẹ́ tí wọ́n fún bàbá yóò ní máa mú náà àwọn bàbá wa ní bá dákẹ́ náà. torí bí ọba dákẹ́ ìdí ọmọ. ẹ tàbí kó ní a ẹ àwọn jàmbá àwọn bàbá bẹ́ẹ̀ wọ́n bẹ sọ̀rọ̀ bá bàbá bá sọ̀rọ̀ náà a máa kọ̀ sí ipò tẹ́ ẹ fà fà yóò máa gbólóhùn. tó tọwa ní bàbá wà lọ. ìkan náà àwọn àgbà àlè nípa. wọ́n ní nígbà tí wọ́n ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ti ayé tí wọ́n ti dáadé tó sí ìmọ̀ ọ̀rọ̀ rárá. olówó kan wá ilé tí wọ́n ti dọ́jọ́ bí wọ́n ti mọ̀ ti abẹ́ ti ìgbà máa tẹ̀wá bá mi wá ní ọlọ́run bímọ yóò ti wá rẹ̀ ní gbogbo rẹ̀ ẹni ò lè fẹ́ kẹ̀kẹ́ kan kò sí ní polówó tèmi abẹ́ bíbá rẹ̀ ó náà ní ìmọ̀ tó wà ló ti wà láàrin àwọn ilé ní bí máa ń owó ìgbẹ́ lọ yọlọ owó mi ní ìdè ìyá yìí lẹ́wọ̀n yá kàdé láyé tá tá a bá rọ̀ àbá àbá àbá adáwọn yẹn bá tún lọ da fún àbá lọ ó yẹ lọ́wọ́ ń dàrú bẹ́ẹ̀ lọ́wọ́ ló ń dàrú dúró ẹ̀dá ni àbá àwọn ló lọ bẹ̀ ilé mi náà ti dábí ló lọ́nà wọn bí ayọ̀ ọ̀gá yìí dá àbá aláàbò kọ ní bí o ẹ dà kù ẹ ti di amọ̀tò wà lọ́wọ́ bẹ̀ ṣé wàá yẹ ibi tó a máa mú o ìmọ̀ mú o ìmọ̀ mú o àti káàdì ó kú wà lóde ní ọlọ́dà lè fi wúlò lọ́wọ́ ó lóun padà wá àlàyé ìgbàlá yìí kọ́ ìgbẹ́ sọ́jú sọ lẹ́nu lẹ́nu tí mo sọ ìgbà tó bá tó gbogbo lẹ́nu mi. èyí ò ní dúdú máa bá owó lábẹ́ nígbà yìí bó bá ìgbà ìjẹ́ ìyọ̀dún wọn ìgbà ìjẹ́ àbá ìjẹ́ lẹ́yìn òfin gbé ìpìlẹ̀ èèbó mi gbọ́ abáṣe ń bọ̀ gbó olùdíjà mi. ó dé ìyẹn ó wá ní ìgbà ìṣòro náà. ó ti ṣe ẹjọ́ sí ríra wọn wọn ríra wọn. tí ẹ bá rí òkú wá tó wá nítorí tó ní ẹ̀kọ́ ìwé ẹni kọ́kọ́ pọ̀ jù bẹ́ẹ̀ làwọn yẹn ń gbà gbà gbà àwọn abẹ́rẹ́ bàbá abẹ́rẹ́ abẹ́rẹ́ kúndùn wàhálà olówó yẹn wà wọ́n sí ilé. àbọ̀ ṣe ọkùnrin sí àbẹ́ lòdì pé ọkùnrin yìí àbẹ́ lòdì bàbá yẹn náà wà lòdì rẹ̀ kò dájú olórí àná wọ́n wá bọ́lá olórí. ó yẹ ń wù ú pé sílámù ó dákàrà rẹ̀ ẹ̀ wù ú sílámù ajá náà ìdí mi náà ìyọ́nà rẹ̀ ọlọ́pọ̀lọ́ ti ṣe ẹ̀họ́nyọ̀ mọ̀ ìjọ sọ̀rọ̀ ìgbà yẹn láti rí dáadáa bàbá yẹn sọ̀rọ̀ àti ẹ̀dí ẹ̀jẹ̀ tí ló ṣe lẹ́yìn ló dàgbà ní wọ́n mú àti rí dáadáa ìfẹ́ yẹn. àwọn méjèèjì ti wà wájú ọlọ́pọ̀lọ́ ọlọ́pọ̀lọ́ láti rẹ̀ olùkọ́ra mi dáadáa fún máa ṣe dáadáa nígbà bẹ́ẹ̀ ló bẹ̀ nígbà àwọn ará màdínà àwọn ní anáwó wọn náírà àwọn ní àmìlẹ̀ tá a fi kọ́ àwọn ní wọn náwó sẹ́sì àwọn ní wọn súgbà àwọn àyà nígbàdúgbà ọlọ́run bí ọlá báwọn tó wà báwọn ọlọ́run ní ọlá tá a wá dé fún wọn yẹn kò ní wọ́n ní ọlọ́run bí ọlá báwọn wà wa ní kì í ta pẹ̀lẹ́ fún wọn tó ní ní kì í ta àwọn ọmọ ìyá wọn lẹ́nu mímú máa wò látàrí tọ́lọ̀ wọn fún wọn nínú ìdùnnú sí láti ọ̀rọ̀ sí ya nínú òkò ọ̀gá tó wá sí ìdùnnú wọn lọ. débi wípé àgbà yìí wọ́n tó ní kọ̀ ẹ́ lẹ́yìn ọba jẹ́ olórí nínú Islam àtọ́kọ́jà ara kọ̀ ẹ́ arábọ̀ kọ̀ ẹ́. àwọn ọmọdé náà ní ara mọ́tà àbí má ara mọ̀ ájì nínú ọ̀gọ́ lára àwọn kùrẹ́ ẹbí kùrẹ́ ìdílé wa náà tí a tún lè ẹni tí ọba gbà bọ́lọ̀ ọ̀dọ̀ ẹni tí ọ̀dọ̀ ẹ̀ wà wọ́n kùrẹ́ ìjọ wà wá nípa àwọn kùrẹ́ ní Madina ní Madina jáì àwọn ọ̀lọ́mọ àdùn ìyá ìjọba ló ẹ bá fẹ́ mọ́ ẹni lọ́ọ̀dì yìí bẹ́ẹ̀ tó ní àwọn ní tó kọ́ ní dára náà ti ní wà

èyí táwọn mọ̀háàjì mú na máa ń kọ̀ tó fún kọ̀rọ̀ ọ̀pọ̀ ní ìyá ẹ̀rọ ìgbà tó ń sọ̀rọ̀ ara màdínà kọ̀rọ̀ aláìsí sọ̀rọ̀ àwọn na kọ̀kọ̀rọ̀ òjòló tó ti sáájú ó ní ní ní torí kó lò sí pọ̀ tí a bá tó wá ń pín fáìlì fún ọyí pé ájá àwọn ilé olùdílé lọ ẹni já lọ dáhùn pẹ̀lú ẹni ẹni wọn mọ owó ná lẹni tó máa ń tọ́ yẹ náà ní ó sì máa ń tọ́ yẹ náà ní lórí ájá máa yàtọ̀ síra. ìlànà máa sọ̀rọ̀ ju àlẹ́ ájílù fílì nípa láàárín ìyàwó méjì láàárín ọmọ ẹgbàá àdáa. ní ìlú pàjọ́ mi wọ́n ti já ẹ̀mú wá bí mi mẹ́rin wọ́n sì ní agbọ̀dọ̀ ṣe déédéé láàrin àwọn ọmọ wa ọmọ mẹ́rin kò ní èmi àti ìyá àwọn àjẹmẹ́fà lákòókò ní ìràwọ̀ fún mẹ́jọ èmi ò jẹ́ bí ìyàwó tẹ̀lé tó di tọ́ ibù mo ti tó yọ̀ọ́ jẹ́ ọmọ ẹ̀ náà jẹ́ kí ló dé inú ilé lọ́wọ́ ní bíbí mi ò ìdílé àdáwọn.

lẹ́yìn tí wọ́n bá ti rí sòkò yọ pọ̀ ju àwọn ẹgbẹ̀rún wa àti ní ẹgbẹ̀rún wọn balẹ̀ lórí pé pàbí kì í bí ẹni tó bá ti di méjì lọ pàbí kò lè lo méjì sáà méjì fún un. àìjẹ́ ti yẹ ní ìrọ̀kọ́ àjọ mi yé nítorí pé á jàdù àwọn lọ fáìlì tí wọ́n bá rí gbọ̀dí tí wọ́n bá rí ní abájúkọ bí wọ́n ń pèsè ọ̀dọ̀ àwọn torí pé wọ́n tún wá ń pín nǹkan fún ara mọ́tíkà wọn lọ nídìí wọn mọ̀jìnà wọn àtún nítorí ẹ̀ tẹ̀lé ní ìrọ̀pá tọ́bi yé wà láyá jù ní wọn àti ìṣòro nwere wọn. níbi tí wọ́n ti ń tìlé tẹ ẹni ọlọ́run sórí fún ìṣòro ọdún ọlọ́run fún rẹ̀ ní ọlọ́dẹ ayé ìwọ̀sẹ̀ ìwàlájà ẹ̀ ní wọ́n ti fi ti ìrírí náà lọ. àwọn àbọ̀dẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ ìwọ́kọ̀ lọ pè ìwọ́kọ̀ ìwọ́kọ̀ tí wọ́n lórí gíní tí wọ́n náà wọ̀ àwọn àbọ̀dẹ́ ààrẹ náà kọ́ àwọn náà rí gíní wọ̀ ìyẹn ló máa wò tó bá ti di ọ̀rọ̀ ilé ayé ẹni tí ò tó ní làárò ìyẹn là ìdí mo lórí èlò ìrọ̀ tó bá ti di ọ̀rọ̀ ẹ̀sìn làá máa wọ ẹni ó dún ní lọ́mọ tọ́ba yẹn tó fẹ́ sùn yẹn ní ọba gbìyànjú lọ èèyàn máa wò èèyàn máa fẹ́ dàbí rẹ̀ tọ́ba jẹ́ bí táyé ẹni tí òun tó ní làáwò èèyàn máa rọ̀ bí ah, àdúgbò ní àdúgbò ẹ̀jẹ̀ mu yé bájọ́ máa fọ́ọ̀tì mo bájọ́ máa bí tí n kí n kéde ní kankan ẹni tó tẹ̀ ní màtí ti ọjà tó àwọn tí wọ́n jẹ́ máa ti tún làáwò mọ́ tí wọ́n lọ bá àwọn rẹ̀ lọ́jà tí wọ́n rẹ̀ lọ́jà bí àdúgbò ò ẹni ojú rẹ̀ lẹ́ta tó san jàwọn tó dójú ẹ̀ lẹ́nu ẹ̀ rábà ẹ̀ bá rí ìgbà ẹ̀ bá rí ìgbà á ti jẹun ní o torí yóò fi mutí o yóò kọ́ yà fẹ́ mọ́ òkú jẹ́ mọ́ lówó fi mutí o tí ì jẹun ní o kúrò àdéhùn àti ìdílé ẹ bá bá fowó jẹun náà tẹ́lẹ̀ ọ̀yẹ́ kọ́ lówó fi jẹun tí ìbáyìí ọbẹ̀ fi mu ọbẹ̀ fi mu góòlù. wàlá yájidú na fi sùnúrì hìm yájà dáhùn ní máa wà náà ní ẹjá máa dé o ẹjá máa dé o káwa náà lè mọ́lẹ̀ ìtaàbà fún bẹ̀ ọlọ́run wáyé kò fi rú náà àlá àrùn òṣèlú wà láwọn jáde ní ọ̀pọ̀ ọlọ́run dá wọn dá sẹ́ẹ̀rí ní èdè lárúbáwá àlìkárò ọ̀yà kò sí àlìkárò. anábì ní sábà tó asáró ẹ padà rí asáró wá òwúrò tó kéwò àwọn akẹ́kọ̀ọ́ padà ṣẹlẹ̀ tí ò ní sẹ́yìn mùsùlùmí lọ ṣùgbọ́n mi bá ń ṣẹlẹ̀ tẹ̀ yẹ rí asáró yẹn ẹ má dá o ẹ má làgídí o ẹ má bọ́ tẹ́sí o ẹ má bọ́ lórí dun ipò ẹ̀yẹ ká fi sùúrù títí dẹ́gbẹ̀ẹ́ pàdé mi ní káwọn kí ni jẹ́ afárò wa ẹni àpàrọ̀ ó ní káwọn èèyàn kan jókòó lé nǹkan tí a dọ̀dọ̀ mú ká sọ nìkan àpàrọ̀ ìbẹ́rẹ̀ mi lè bá mi lè ṣe ẹ̀sìn máa àpàrọ̀ bá àlìkáàrù wá dé dé mi kí n fún ẹlòmíì ní ẹ̀kọ́ lórí rẹ̀ lóra lọ yorùbá la yìí lóye àyè àkàrọ̀ tó àjọjọ ní fẹ́ẹ̀nì kankan nìjẹ́. kọ́dà máa jó ń dùn bí ẹni fóun nìkan lòun ní àwọn ọ̀lẹ́bọ̀

wà mílíọ̀n tún mílíọ̀n tún mílíọ̀n kọ́ ìwọ́n kan gbowó ọ̀kadì yóò kọ́ gbogbo ẹ̀jẹ̀ náà. ìtumọ̀ rẹ̀ ní bí ẹ̀sùn mẹ́yìn. kìí ṣe sí sọ́kà lójú owó ọjọ́ mílíọ̀n fọ́tí mílíọ̀n kíkẹ́ nǹkan mílíọ̀n jáńkó sí látara afárọ̀ sí ìyànjẹ́ ni. ìyànjẹ́ náà fi ni wọ́n àtàwé ní táwa náà sà lọ wọ́n à ṣùgbọ́n táwọn bàbá wọn jókòó lé àwọn ọmọ náà jókòó lé wọ́n ìdùn àwọn àti wọn abẹ́rẹ́ náà nìyẹn wọ́n ti ní ti fẹ́ bá wọn wọn lẹ̀. agbárọ̀ ni ọkọ̀ jù láyé òun làwọn tí bàjẹ́ ẹja ni máa ṣe ṣùgbọ́n ará Màdínà ìfarò làwọn. ويؤثرون على أنفسهم ولو كان ذو قربى ألا

kí ọlọ́run ti bá wọn. àà ó lè àbí ò lè wàyó fi rú náà láàá tí wọn náà bá ti di ọba ológun kẹfì ọba ń bẹ abúlé rà ló gbà wá ó ní láti àárọ̀ dùn rọ̀tún lẹ́kọ̀ọ́ ìṣọ̀lọ́pàá. nínú èdè kan wá bá nàbí wá bá ń sọ̀rọ̀ sọ́kó wọlé ayé àròsùn lọ́wọ́ ó ní ìrẹ̀nsẹ̀ ńlá hadith tọ́lá àti àbí ìbẹ̀rù muslim ìbẹ̀rù bukhari ìbẹ̀rù muslim ìbẹ̀rù tìmílì ìbẹ̀rù ọ̀dọ̀ nàṣáyì sára ayé mi ti hadith ìgbọ́kẹsẹ̀ múlẹ̀ dáadáa ní ọ̀nìyí ìgbà tẹ́lẹ̀ alìjóhójò ìgbìyànjú alìjáhàjò ìnira tọ́lá ìrìnlẹ̀ tí wọ́n bá ti ní alìjáhàjò nínú èdè lárúbáwá kí aláàdé àbí bá ti rẹ̀ ní ṣe ọ̀kì ó ní àsọ́ọ́bà ní jáhàjò àníbi ìnira nǹkan ọ̀rọ̀ ọ̀rùn ìdí kọ̀m̀pléyìn bá wà lára ìgbà tó tó bá ti wà yìí fa awùsẹ̀lá ìlà nìbá ìyí anábìbá wọn tẹ̀ lọ ní sọ́dọ̀ àwọn ìyàwó ẹgbẹ́ ìtọ́ bá wà ní ẹ bá kọjọ ọ̀la yìí ẹ̀yìn tó tó bá dàgbù ní ẹ bá lọ sọ àwọn ìyàwó àdáni sọ̀rọ̀ lọ. fọlámi yóò ti dẹ̀ ń gbà fún nàṣẹ ìhà anábìbá orí ìgbàgbọ́dẹ̀ mú lọ́dọ̀ àwọn ìyàwó. kakọ́ ọ̀la àrùn wa kọ́ ní fáwọn tàbí ó ní àlà rọ́jùlọ ìdòdì òhádà àlàyìlá lẹ́yìn bá ní lọ́sùnmọ́ wò lọ ọ̀rọ̀ níta àmì tó lè bá ń bẹ́ yìí lálẹ́ mú fóònù ní ìdọ̀la nígbà tí ó bá mi dọ̀la ọlọ́run sọ̀nà àbáyọ dáàbì rí ojú kìí sí gbogbo lórí ìyẹn ìyá nàbì ní ìgbà tó wà lẹ́nu ọ̀pá sọ̀nà báyọ̀ dání ọba ń gbẹni yìí lálejò ó sùn lọ rẹ lọ wàkọ ọmọ rọjòló mi nẹta sọ wàkọ ọmọ rọjòló mi nẹta sọ rọjòló ọkàn náà ara màdínà lọba dìde wàkọ ọlà àná yà rọ ní ìlú sọ̀rọ̀ ìgbà lálejò yọ tẹ́lẹ̀ ń kárọ ní. فذهب إلى أهله lọ́ba máa nìyí lọ́ọ́lé ọmọ rẹ̀ ọ̀dọ̀ ìyàwó ẹ̀ fakọ́ọ̀lá lè mọ àbìyí ní ní wọn sọ fún ìyàwó rẹ̀ ní onílé tán oníhàrá lọ́yìn mọ̀rọ̀ fún iláàyè sallallahu alaihi wa sallam ó ní àlejò ànágbèrè o ànágbèrè ànágbèrè o lọ́ba rí bẹ́ẹ̀ láà kàjáfèrè yìí ṣe ìhà gbogbo tá a bá nílé ọ̀gbọ̀rọ̀ fi ìjọ tó ọba ní lápá wà nílé wa kí èèyàn fi má lè lólé ká lè lò ó má bẹ̀rù rẹ̀ lájọ lórí agbọ́dọ̀ rẹ̀ fẹ́ẹ̀tì agbọ́dọ̀ kanlé agbọ́dọ̀ kanlé ìgbé pẹ́. ẹ̀ẹ́dọ́ sí àwọn wàkọ́ọ̀lẹ̀ ìyàwó adaló ó ní wà lọ́wọ́ mo fọ́lọ́ ọ̀nùwà máa ń di ilà kúrú ìṣèlú òsì kankan ní ju ọmọ jẹ lọ nígbà mi àti ẹ̀ ó jẹ̀dù òsì làwọn ọmọ lọ wà lórí bẹ́ńtẹ́ àbí ọ̀bẹ ń tẹ́ tọ́bẹ̀ńtẹ́ àbí ọ̀bẹ ń tẹ́ ẹ̀rìn kọjú sáájẹ́ o ṣùgbọ́n táwọn ọmọ yọ wà tó bá ti wọ̀ kí ló tó bá lè fi tó ní pé àná nígbà wà bẹ́ẹ̀. sọ́wọ́n alẹ́ mi máa sáré máa ń lọ gbọ́dọ̀ àlẹ́ àlẹ́ mi lọ lójú náà ààrẹ sara ẹ̀rọ àbú ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀kọ́ lálẹ́jọ́ ní à iná mú ní eré ibù ẹ̀rọ rẹ̀ ni pé ẹ wà á ẹ lò torí pé mo ti wá délé níbi ni mo máa ń ṣàlàyé fún mi pé ẹ̀wọ̀ ọ́ tàbí nǹkan. ìwé bọ́ àwọn sàláwà fún ìbá ìlú yọ ọ. ìwé múra òsì ní nǹkan lè. ọlọ́run sànù àwọn ọlọ́run kò máa gbé kí máa ní bá ti dúró àìmọye dáadáa ló ń dúró ọlọ́run bá ń wá sí máa ń wá ń dúró wọ́n tẹ̀lé ìrìnàjò bá wà ó já wọ́n tẹ̀lé ìrìnàjò bá wà ó já tó ní ìdòwì tó ràn lọ́wọ́ lórí ẹ̀ wọ́lá ìdòwì ọba ara ẹ̀ lọ́wọ́ ẹ̀ yọ bẹ̀tẹ̀ kọ́ torí kíkà lóbìnrin ní ìṣe tó bá kọ́ wú ọkọ rẹ̀ náà àlejò àná ikú rẹ̀ lálejò tọ́ àlejò tó kọ́ mọ́tì bẹ̀ sẹ́yìn gbà tó bá tilẹ̀ kó báyìí tó ń lọ́ọ̀kì lásán sàlámà aleykum homo sàlámà aleykum homo ẹ bá ti sọ̀rọ̀ ẹ ti jẹun bàbá yìí ti dé ó ti dé jòkó yìí wọ́n fún wa lẹ́ ẹ náà fún àwọn ọmọ ìjẹun lọ́wọ́ mọ́ ń bọ̀ ẹ bọ̀gẹ́ ló máa dúró máa ń jẹun lọ́wọ́ ọ̀rọ̀ ti dàrú ẹja jọ ń tọkọtọ. lọ́kọ rẹ̀ bá ń kàwé bá àárọ̀ ọ̀dà ṣèlè ọ̀tẹ̀lẹ̀ àṣà táwọn ọmọ wa bá ti dé náà láwọn fẹ́ gbẹ̀rẹ̀ alẹ́ panáwó ìdí mabóòfì wọn lò mabóòfì wọn lò. ṣé ọlọ́run kí n àwọn ṣé ń táwọn ìyàwó wọ́n sọ ní ìsinmi àti ìwọ́n sọ fún ọ. ṣe àmàdù mi ń fún má lè yóò ga olórí tó bá nígbà tó máa máa lè tọ́jú àyàn ó kí wàá ní ìmá ìmá kan lọ kí wàá lè gbà tó yẹn jẹ òkè àwọn ọ̀jẹ̀ ọ̀jẹ̀ kí wàá ọlọ́run wá dúró ó ní ọba tí wàá kàn ọ́n máa lọ ọ̀rùn kan gbìyànjú àtúpàtà ààbò nínú ilé pa ọwọ́ adó di ẹwà fẹ́mi àtàlẹ́ ṣùgbọ́n mọ́jà tó kọ̀ ọ́kàn ọwọ́ adó di ẹwà ọwọ́ òun tó ẹni pé wọ́n jọ jọ́ ń ọwọ́ wọn ń pàdé ká lè dúró bá a kó lè bá a ويؤثرون على kí ebi ọmọ apá wọn wọ́n wò pé kí ọmọ kọ̀ mọ̀yà kára hàn kó ní yú lẹ́lẹ́ à ń bọ̀ wá bẹ̀ ọmọ yóò sọ bí ọmọ bí ti jẹun tí tí ó mọ̀ pé lẹ́yìn ní á gbé wá ìbò tó ń jẹ dáhùn ọ̀jẹ̀. ọlọ́run ọlọ́run sàrà náà dáadáa ọlọ́run sàrà náà wá ìyàwó ti bẹ́ẹ̀ wọ́n jẹun wọ́n sùn ilẹ̀ máa tó máa bọ́ dábọ̀ nínú aláàrọ̀ tó lè lọ sọlọ́lọ́wọ́ alẹ́ ọ̀sẹ́lá lọ́kùnrin bá lọ tó dà níbi jọ bó ti níbẹ̀ ẹ̀jọ̀ ń bà anábìrin làkọ̀jẹ̀ jẹ́ ìlà ọlọ́run ọba ọba tó ra rẹ̀ dáa fi ṣe lóṣè rẹ̀ lò ní fúláyé wá fúláyé ńtọ́kọ àtìyàwó lámàáyé àtìyàwó rẹ̀ ṣe lóṣù ọlọ́ọ̀bá ọlọ́run ọba tó pàtàkì rẹ̀ púpọ̀ anábìíní wà á ń jẹlẹ lọ́rùn dàálà kọ́dọ̀ ọlọ́run tó ayà kalẹ̀ yìí wà yóò fi rú náà náà. bá fẹ́ràn tí wọ́n ṣe dé ibi tó dùn ọlọ́wọ́n bá ní dé ó ti fi máa níwà Muhammad sọ̀rọ̀ ìdí àá ẹni ìgbọ̀n sára rẹ̀ ọlọ́run sọ ààyà kalẹ̀ lórí rẹ̀ ẹ̀dá wàyọ́ ṣe rú ọ̀nà àlá ẹ̀dá àwọn yòówó nígbà ní ọmọ sábà bẹ̀rẹ̀ ẹ̀nu àwàyè àwọn èèyàn máa jẹ̀kọ́ àtàkà àwọn obìnrin bu àkà àwọn ti fi ẹni ń sàkọ̀ lẹ́yìn tẹ́ ẹ bá dé wájú wọn fẹ́ ẹ má lẹ́ ẹ̀jẹ̀ ẹ̀kọ́ lórí bá rẹ̀ kọ́ àtàkà yìí ah, níbi kò wò nígbà tó bu ń ah, mo má lè jẹ o àrùn àrùn afárọ̀ yìí bẹ̀rẹ̀ sí ìfà. látara bẹ́ẹ̀ wá fà mí ẹ̀mí ọmọlẹ́yìn wa lè ṣáṣíwájú torí bí àṣíwájú kìí ṣe wípé ìdí ṣe gàdá ọlọ́fẹ́ dájẹ́ òkú tó fẹ́ jẹ́ fọmọ ẹ̀mí mọ́ iṣẹ́ àjọjọ lẹ́tọ̀ọ́ tí ọba ẹ̀tọ́ ti di ẹ̀nìkan ẹ àwọn fámìlì bàbá òkú àwọn ọmọ àkọ́jú òkú gbẹ́sẹ̀ lórí wọn síbẹ̀ náà ẹgbẹ́ kọ́ wọ́n àwọn ẹni náà wọ́n ní àwọn ọkùnrin òtí pọ́blẹ̀ àbúrò àwọn tó bá fẹ́ lọ àwọn máa sanwó sukú ẹ̀ ẹ má sanwó sukú ẹ̀ ẹjọ́ sanwó sukú ara rẹ̀ wọ́n wà ní àwọn bọ́dọ̀ àwọn ọmọdé ti dára wọ́n sanwó sukú wọ́n sanwó sukú láti di olówó wọ́n sanwó sukú wọn owó sukú pọ̀ ẹjẹ́ kí wọ́n máa kó tà sí wọn. wọ́n wà ní gbogbo tí bàbá yín wọ́n wà á àwọn wà jókòó ni wọ́n mú lé wọ́n mú ọkọ̀ wọ́n mú lóde wọ́n máa bá fífi ọmọ tí wọ́n fẹ́ ń jẹ́ ju ti ọmọ ọmọ ọmọ ọmọ bàbá wọn yóò lọ. Asaaro ẹni ẹni jọkọ ẹni ráwọn akpẹtẹ olùwọ ẹni jọkọ sùúrù ní ẹjọ ẹ má ń wàhálà ويؤثرون على àmì ayà làwọn ará màdínà níbi àmì àmì wọn àmì ara ni bóò làwọn mùsùlùmí táyé òde òní náà ó ṣe dàbí wọn bóò láti kọ́ṣẹ́ wọn bóò láti kò sí o ìpìlẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ kọ́lọ̀ tó máa sọ̀rọ̀ yìí wọn obìnrin máa ń ṣáájú wàlàbí náà sábà wà ó já rọ̀. wọ́n ní ìmọ̀lẹ̀ ní ọ̀rẹ́ yìí ní ìgbóhùn ẹ̀mí ní àjà ọ̀rẹ́ yìí wà bá ilé rọ̀ lónìí kí ni àwọn ará ní òwúrọ̀ bí dáadáa tó bá ilé rọ̀ fún ẹ̀kọ́ ìjọ ní sẹ́rù ó tó bá ilé rọ̀ ó súnmọ́ tó jẹ́ ẹ̀rá tó tọ́ lórí tó bá ilé rọ̀ àbọ̀dá àárọ̀ làwòrán wá yọ dáadáa àwọn ìgbéyà ọ̀rọ̀ akérésìrẹ́sì pọ̀ sára súnmọ́ tó jẹ́ ẹ̀rá tó tọ́ lórí lóbi dẹ̀ ṣe nígbà tó tó ní ẹ̀rá ẹ̀dùn ọ̀rẹ́ mẹ́rin lọ ẹ̀dà ẹ̀dà sáré ra ìwà ìwà ìwà sọ̀rọ̀ tó lé tó bá ń sọ kúrò níbi ààrùn àdójúkòkò lè yẹ sóṣù oníkékèyàn aláàmú tó bìbí ká fún ìdókòkò táwọn tó ń kára. ọ̀rọ̀ nípa wòlá ìgbà ọ̀hún wọn ń lẹ́ ọlọ́run láwọn ni wọ́n gbé nígbà tí tó ń gbé ọlọ́run ti ṣàfihàn wọn ó dáhùn ìgbẹ̀yẹ́ lẹ́jọ́ lọ́mọ yóò kọ́ sọ́ọ̀ṣà nìkan wọ́n wòlá ìgbà. ẹnu bẹ̀rẹ̀ ẹja fílẹ̀ ájọ yóò ẹni tó ṣe kí ni ara oko ni yẹn ara oko ni yóò fọwọ́ ẹsẹ̀ rẹ̀ ara oko ni náà a kì í ta ara oko ní ká Lárúbáwá ọ̀hún lọ́lọ́ ní máa fún wa lọ́sọ̀tọ̀ tó di àlàárọ̀ bá sọ́dọ̀ púpọ̀ wọn ni wọn. tẹ bá yẹ kí àdéhùn tó bá yẹ kí Lárúbáwá ọ̀hún wọ́pọ̀ yáda rẹ̀ ní pé Lárúbáwá ọ̀hún tó di wà ẹ̀mí ti hàn àdàrọ̀ àwọn ẹ̀mí wọn ló ń sọ ẹ̀ẹ́dẹ̀ máa ní pé ìyá Muhammad ìyá Muhammad lọ́kọ́ yà wọ́n tó kí àwọn arúgbó yìí nínú wọn. sébèrè mi wà tí ọba tí wá sí béèrè nínú àwọn abẹ́ sáré béèrè béèrè tọ́lọ̀ bá mú kúrò àná sébèrè wà ní ọ̀dọ̀ àdá. ọ̀tẹ̀ ya na kùn tó bá yẹ ya fámílì èèyàn tí na èèyàn lè ń lọ bàtà tó sì ya na èèyàn lara èèyàn lè wọ̀pọ̀ sí ya ẹni tó na ń gbé àwọn téèyàn ya bọ́ ti téèyàn ó lò ní bù ìwọ́sì kọlọ́ máa ta kọ́tù yẹn lè lọ́jọ́ dé lọ́jọ́ dé tí ò di ọ̀dọ̀ èlé ní ẹ̀yà ń bọ̀ tó dẹ̀ bù láta yẹn lè lọ tó bẹ̀rẹ̀ ní wà fún ní ìbọ̀. ara o ara o ara o kò tó báyìí nítorí àdúgbò ní ẹ̀rọ lọ́dọọdún ìyẹn lè lé ọlọ́dún wa bọ́ àdúgbò lọ́dọọdún báyìí àríwẹ̀ kan àti ìmọ̀tí káàtì làwọn ọ̀gbẹ̀ bí náà kébẹ̀ rẹ̀ ní wàhálà àbí bí bí ọ̀yà ọ̀yà láńgbà ọ̀gbà ọ̀rọ̀ rẹ̀ ní lọ ìtọ̀rọ̀ òkè táwọn náà ní ìlú ọ̀dọ́ wa ní àbájú tí olóore ntọ́wá wọ̀ ní olùdọ̀rọ̀ wo ní ẹ̀ olùdọ̀rọ̀ gbọ́dọ̀ pọ̀ àti gbọ́dọ̀ kéré bí gàgán mi ló dé yàtọ̀ lé pọ̀ àti gbèrè gbèrè gbèrè ẹ̀rọ kí ni gàdó ní ní àwọn olùdọ̀rọ̀ lọ́rọ̀ tó ní gàdó ní ní ìlú bá àwọn dáadáa kọ́ lọ́kọ̀ tó yẹ ẹ̀yẹ káwọn ìgbà wo ní lé ní ìgbà tó fẹ́ kánú kálá